صلوا على النبي المصطفى صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أود أن أفيد وفو الله lórí òótọ́ láti gbà táyé ti bẹ̀rẹ̀ títí ayé fi ta orí òdodo rẹ̀ náà ní ó wà. kí ni dóòtù ní tàbí èyí ni ọjọ́ kẹtàlá oṣù kẹrin ọdún twenty twenty one. Insha Allah. This day Ramadan one. One. Insha Allah. Hijira Anabi 1442. Insha Allah. Ará Èkó. Aṣọ ògbésókè nígbà ìgbà. Pẹ̀lẹ́dẹ́ ló fi lélẹ̀. Akàgbà ìgbà. Bẹ́ẹ̀ ṣe wà náà lẹ́.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 ومن تاج اليدا ومن أصاب العلم ومن يذاب للفكر ومن يصاب للقول ومن يصاب لسول ألك ومن يصاب لشيطان وجنكه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 lórí òdodo ọmọ oníkàkọ lórí irọ́. We exalt the greatness of Allah, the one sure. Allah the overpower, the one that has power over falsehood, the one that has power over the truth. Akànníkà wa fi èdè ṣe ìsíde. Wọ́n ṣe ọ̀rọ̀ náà. Ẹni pé ọjọ́ ti lọ. Ṣùgbọ́n káà fi hàn yín pé irọ́ lè gbé lọ́wọ́ láyé. tẹ́ wá To say it's just for introduction to see we are here to tell you the truth, inviting you to the truth, forbidding what is wrong to tell you. You tell your friends and you are praising the good of Allah. ẹ ń pariwo ẹ̀sìn ìsìlámì lẹ́nu ẹ̀sìn kò bó ti rọ. And you are mouthing Islam but you reject faith in Allah. Kí náà pè ní Ìsìlámì? Ìsọ̀mí ti gbèsè ayé rẹ̀ sórí àṣẹ àti ìlànà rẹ̀ tó bá fi kalẹ̀ fún ọ náà rẹ̀ á ìmáa lò ó náà kò ní sílámì kì í forúkọ lásán agbọ̀nà ọba gbọ́ ọba bá bá aláwọ̀ gbọ́dọ̀ ọba gbọ́ ọba bá lọ́dọ̀ àwọn tó ń gbọ́dọ̀ ojú ọ̀rọ̀ ọba àwọn náà gbọ́dọ̀ ọba gbọ́ ọba ìta ló dá wọn olùlọ́ ọba ló dá wọn. What is Islam? What is Islamic monotheism? Is for you. Islam is for you to submit yourself before your Lord. Make love for yourself what Allah has made love for. Make unlove for yourself what Allah has made unlove for. You update the nations to let Islamic monotheism in public and in secret. Then you see, you should obey the commands of your law. You see, among the idol worshiper, they have to believe in the oneness of Allah. When you, when you meet them, where they are worshiping tree and control, ask them, open created them, they will surely tell you, it is Allah. telling you Islam is for you to obey the commands of your Lord. يا أيها الذين آمنوا ọgbà gbọ́ lé lọ ní àbòsí oníṣẹ́ níbọ̀rọ̀. nǹkan ọlọ́wọ́ bá gbàgbọ́ lójú ayé kì í ṣiṣẹ́ ẹni. ó kù ìwọ nìkan àti ọlọ́wọ́ bá rẹ kọ́ wá ní dọ́lọ́wọ́ àmì ṣe ilé òkú ṣe ilé òfurufú rẹ náà kò ní máa mẹ̀rẹ́. law, do you believe in public and in secret? If you are single minded believers, you believe Allah in public and in secret. When you are alone, you speak what Allah said unlawful, you run away from him. What Allah said lawful, that is what you do. You are single minded believers, defend the Lord. We will not debate. Allah, Allah. People will not debate, not debate. Allah, Allah. People will not debate. Let us read the Holy Quran, in the Holy Quran, it is the message from Allah. Allah, eh, yeah. Hey, Peter, what's going on? Hello. You people don't you see the signs of Allah? You see when we established Pepe Sound here in 2018. I want you people, don't you see? You are inviting the word of Allah. Now you see, you see the consequences of rejecting faith. Ah, ah, oh, Adam. Adam,

Many people around the world, they have the body of Adam, they, they, animal incarnate. You can see the way they think. When Allah brought the event of coronavirus,

ti kó wẹ́rẹ́ fẹ́rẹ́sì kó bàtí mọ́ wọ̀ ní mú etí yìí ò ní ni ó wà má sọ̀rọ̀ ojú àní etí ṣe etí yìí ò ní wo ẹ ẹ̀rọ àkísà fẹ́ lè fi díò náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kì í kì í kì í kì í kì í gbogbo ṣe ń jẹ́lẹ̀ báyé nù yín orí. ní ìdí ìdí kìíní bọ́ ọmọ tẹ́ yóò ní òní jẹ́ kí kòkòrò kúkú rẹ̀ rẹ̀ bá lọ́sọ̀ọ́ kó wọ̀ yín. àtẹwárí nọ́mbà tó kú nínú yín. prevent coronavirus that I can see you. You cover your nose. Why don't you cover your ears? There are holes in your ears and you see you are deceiving yourself. You are just like dogs. Hey, good idea, Papa. Papa. God is the Lord. pastors. I can see them, Al-Hajj, the Quranic commentators, leaders of Arabic institutions, all of them using nose cover, maintaining social distance, using sanitizers, and after quarantine, they say they can prevent coronavirus. But I'm telling you, how can we teach you animals the way of Allah? Oh, sorry, anybody like that, he's in Nigeria, they have. They are all in àlọ́wọ́ ni àbí ìjìnlẹ̀ àbí àlùkòrè hàn ní àbẹ̀sẹ̀ ìbúra ojú ọ̀pá ti o àkísà ni kí ẹ máa lò wọ́n mọ́ ìhàgbé. Only surely it shows us in the Bible, it shows us in the Holy Quran, which has taught you to use not cover what Allah has gòkìrè àyíká lásán ló fẹ́ yín kíkà ẹsẹ̀ máa You can see punishment of Allah has already formed in the sky. It is about to rain. So you can see you have gone far astray. And you see you have gone beyond your bounds. When Allah brought the event of coronavirus, you said that you put us on lockdown. That means you have gone far astray. Ah, ah, haba. solutions at all. Putting on lockdown, that is not a solution. Maintaining social distance, that is not a solution. Using nose cover, that is not a solution. Using sanitizer, that is not a solution. The, the only solution you have your And you see, if you call yourself Christian, you have Bible at home. If you call yourself Muslim, you have Quran at home. That is the solution when you open the Quran. No, when Allah said love and all your Quran, take love for yourself. Take love, no, when Allah said Allah and all your Quran, make it Allah for yourself. And if you Christian, you open your Bible. No, when Allah said Allah, kind of make global players That is the solution to your problem. Olúwa! Àwa la máa wò bẹ́ẹ̀ rẹ̀. Ìṣàlùmí wò bẹ́ẹ̀ wa. Ará Èkó, ẹ̀ ń bẹ lórí omi, ẹ̀ ti ṣe kándákándá. Ẹ mà kọ́ lómi lọ́wọ́ yìí. Ẹ mà kọ́ mi ló sọ̀rọ̀ àmì. Àlọ́ àpàṣẹ tó kù, tó kù yí dárò, kò kù yí dárò. Allahu Akbar. living are before our law. Should people you are living on island or the sea, you are surrounded by water. If Allah has all the water to consume you, to submerge you in the sea, you see you cannot escape it. That is telling you you should beware your deeds if you do not want to be destroyed by your Lord. Ẹ̀rọ ayé àwọn ibi yìí ṣe bẹ̀ kàn. Káwá àwọn afọ́jú tẹ́tò ní àwọn àlá àtàkùn àwọn lè máa mú wọ́n gbé bẹ́ẹ̀ lóríṣiríṣi wọ́n lè gba ọ̀rọ̀ lẹ́ni wọ́n gbà á sálẹ̀ gbà fún ara wọn ni o èmi bèrè kúrẹ́sì ni oṣù wo lé lánàá tẹ́ fi gbà ọ̀rọ̀ lónìí lè máa mú lè máa mú mọ́sálásí yìí mà lè máa mú òkèrè kòkó lè máa mú olúmọ̀ta lè máa mú ọba lè dé oṣù wo lé lánàá tẹ́ fi gbà ọ̀rọ̀ lónìí.

The one at the presenter after asking the question, did you start the presence of the Lord yesterday? Are you observed to today? What are authorizes? I'm telling you, when you follow and desire, and you call this religion for yourself, you are insane, in zero. cities and that their operation that neglected the revelation of Allah. And you promise you. ọ̀rọ̀ yìí kan mi dára kọjá mo ṣe sọ yìí o. ìdí mo bẹ̀rù máa jáde lẹ́ẹ̀kan náà jẹ́ náà mi lórí. nígbà tí a por Ramos. àkóso kàkà kọjá igbó tá a ké mọ̀ iná I could see these people, they do not they see, we are just calling to the group of what really what is wrong. Maybe they will listen

fẹ́ kalẹ̀ ọ̀dẹ̀gbẹ́sì ìsísí àwọn ènìyàn ọ̀dì òkú ọlọ́mọba rẹ mú títí àwùjọ àmì. You cited the presence of the moon yesterday, but you were still in Sha'aban yesterday. Why did you start your Ramadan when you were still in the month of Sha'aban? People see, you follow your this hair, you say, rumor has it. Why did you follow rumor? Why did you witness it yourself? You share or pertinaciously the words of your law. Do nothing about what people are saying. Stand firmly on the Holy Quran, which is the revelation from Allah.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

ẹ ẹ lọ́wọ́ gbogbo ara. And you see. With those who see, this is from Portland West. The way to say we sure and shake one another. We do not over answers anymore. That is elbow to elbow. That is from the court. Al-Qur'an. Kalam Allah. Eba nisho, eba nisho, nipa urawe, nipa surat al-Baqarah. Inshallah. sarasa. chapter 2, salasa wa 83 wa 100 verse 183. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن àwọn nínú àwọn náírà àdúrà ìyá ó pe iye àwọn tó gbà ń bọ pé kò dáàbò aláàjì o kò dáàbò lè má mú o kò dáàbò pásọ o kò dáàbò òní o kò dáàbò rẹ́fẹ́ ni o àwọn tó bá gbọ́ òun gbọ́ kò fẹ́ pàṣẹ lé lórí. Verse 183 of the Holy Quran, Allah says, O you, O believer, You can see Allah does not address the Al-Hajj. Allah does not address pastor or imam. But Allah says, those who believe. Ọmọ ló bá gba bàbá rẹ̀ fọlọ́run ló gbé bàbá àti kí ni bàbá fẹ́ rán o. òun ló wọ́n fi yá àyú ẹ̀dẹ̀dì nà á mà dàbí. o kò yí tẹ́ ẹ lẹ́yìn gba bá tọ́ ẹ tó lọ́wọ́ bá tọ́ kàwé ẹ̀ pàṣẹ ìlú. Of the father who should obey the father, what is poor, what is poor one time will answer six times complaint. And to obey the commands of the father, you see Allah is present the believers, the believers, the will need to the commands of the Lord. Kutiba alaykum siyama. Siyama, èmi mo pa á láti fún yín. Lẹ́ẹ̀bá ni ẹ̀sọ́ àbíkọ́ tó ti síwájú yìí kẹ́yìn ó tó dé lẹ́yìn náà wọ́n tó lọ àwọn tó tó pọ̀ lẹ́yìn èmi náà ló tó pàṣẹ tẹ̀lé wọn lọ. call you believers. Our fasting is prescribed to you. You are not the first to observe fasting. No. There were generations before you and that prescribed to them fasting. Are you see generation that are coming, they will surely observe fasting. You believe it? Fasting is prescribed to you. Kíkẹ́ you. ní pàṣẹ àwẹ̀ náà. Láyà kọ́ńtà tàbí òòlà. Kọ́mà lè máa bó ní kí ni sẹ́sẹ́ fi ń ṣe lára. Nítorí ẹni tí mo dá ní olùsìn láàrin, bọ́ọ̀ bá ní lọ́wọ́ kọ̀ máa nà wọ́ọ̀sì. be strength to be before you, that you may learn how, as people who experience famine, what they feel, that you may lessen restraint when you see that are living in poverty, so that you not have to eat, you learn how to assist them, giving your support to them. Our behind is a leader of Carry out that verse and learn our verse 184. for sure, Ebana and praying to receive, where they were praying the time, where they were praying the experience poverty. Ayama Mahayudata, Adona Anuka, well, community in the Kanate, Baba, Baba le mama ni Saudi, Baba le mama ni Sokoto, Baba mama ni Allah, Allah. le mama ni Borono, lè má for a fixed number of days Allah did not ask you to fix a day for Ramadan. Allah did not ask you to have a meeting before the commencement of Ramadan. Allah has already told you that fasting has a fixed number of days alusi ju imam in in Malta ju imam in Kaduna ju imam in Osogbo ju imam in Lagos ju imam in Ilorin you should observe the limits of law. Do not fix a day for Ramadan. You should observe the presence of the moon. Àwọn ìhà ìdòdó ń dá wa. Mo wá ń wọlé máa bá a kan, a ní àwọn ti program ten years kalẹ̀.

as you who oh, have commercialized the religion, they have commercialized the religion, they follow the desires, just like the manners they pay, they do not observe the limits of Allah. ó ní àṣẹ àtọ̀dọ̀ ni wọ́n lórí mọ́ tó nìkan kan yín lọ́kùnrin lóbìnrin kò sí eléyìí tó lọ ìnira lọ́wọ́ nínú ẹ̀. bàbá ń ká àdà ní kó mọ́rí lọ́wọ́ bọ́ọ̀ bá jẹ́ àbírùn aláìsàn. àwọn tí òfin wọn ìjọba yìí dé o. ó lè wà láàyè ibì kan ṣùgbọ́n náà ó tó tó à ń bí kò tó jọmọ́ ọ̀kadà wà mọ́tò wà ẹsìn wà kẹ̀kẹ́ wà. àlùfẹ́ náà tó wà. if any of you is sick when you are here and you see an American is it for you when you are here or on your journey. The money journey, the journey you take to pray, that is not what you're talking about. Because you are the vehicle that can convey you to the place you are praying. Ibi mo ti mọ̀ káwọn àfáà ò Àwọn àfáà máa àwọn àfáà kìí sàfáà àti wà pẹ̀lú àwọn ẹ̀rọ àgbáyé ni àfáà àti wà. Lójú ayé rẹ̀, ìgbà tó kú lọ ọmọ tó kú rẹ̀, dókítà àgbáyé, ìdí ni ẹ̀rọ náà.

bu şerefte we tell them to come forward, we shall surely protect the threat, the medicine, for the doctors, are from law that will tell them what they can do to keep the illness. ọ̀nà táwọn àgbàjẹ́ dọ́kítọ̀ gidi látọ̀dọ̀ ọlọ́mọba wa ẹ̀gbọ́n kọ́tọ́ kan náà yìí sáré náà báwo ni. doctrine doctrine of Bible olùkọ́ni àgbà olùwòsàn àgbà àwọn olùdájọ́ àbọ́jú ògùn ló kọ́ sí wọn lónìí rárá àwọn ọlọ́pàá wọn nìyẹ àkàyèkó omi ló já sí wọn ni rárá yóò máa yìí àlàáfà lọ́pọ̀ àgbáyé ọ̀rọ̀ náà nígbà gbára ìsàn ni pé ìgbà tí kò rárá fárọ̀sì wọ Nàìjíríà tí wọ́n máa yẹ òkú tí ìjọba ọ̀dà ẹnikẹ́ máa lò fún wa tí wọ́n mú yìí náà tì sínú ilé ara he the the يشيل he يشيل he has يقعد يمينا you can see yourself as doctor You can see what is happened in this coronavirus, and you see how many drugs were given to you, so that you can give to people. You see many of them you kept in your own house. That means you have disease in your body and you see there is no medicine that can cure your illness. Oh, my, look at that it. I want to get that dog. Oh, my God, I like Spania. I love it. I love it. Bẹ́ẹ̀ni. Bọ́ọ̀ bá ṣe sì If you are committing adultery, you are sick indeed, you have disease in your heart. If you are committing fornication, I tell you, you are sick, you have the disease in your heart. When you are collecting usury, you are sick, you have disease in your heart. There is not any orthodox medicine that can cure your illness. You have to come forward so that we prescribe to you the medicine from Allah. When you accept the medicine, you have the cure in this world, and you have the cure in the hereafter. You know, you know, Allah. into the world, have unbroken language into the world. And you see, it is the sin we are committing. When you are committing sins, you invite to yourself the wrath of your Lord. Whatever you see in yourself, in difficulty, in hardship, in calamity, in disaster, it is the sin that you are committing. That's why you have, when you want solution to your problem, you come so the doctor Allah sent to you so that can prescribe to you the medicine. When you accept the medicine from the doctor of Allah, you have cure in Israel, world, you have cure in the hereafter. Allahu Akbar. Àwẹ̀ sí àwọn ṣe. Láàbẹ̀ àwọn ṣe ẹtì àtijọba yín àtàláìmàkányẹ ti yẹ hànà ẹtì arákẹ́nìkà làbí dúró láì yọ àjẹjẹ àṣìṣe ọgbà òwò pé sámá. àwọn alimọ́tàlásì yìí tẹ̀ ti àwọn alimọ́tàlásì tí wọ́n ò ṣe é ti. ẹ ọkọ polisi wá ọkọ gbogbo ẹ wá lẹ́yìn ikú. lórí bí a ti lè mú túbà náà lọ́wọ́ dúró. Masha Allah. ọlọ́ọ̀bà mi last year, Ramadan, last year, Ramadan, we established sermon, public sermon. We did not come to Lagos by the permission of Allah. They could see that in the Christian people of Lagos, they did not want to obey the commands of Allah anymore. You could see the way that the angel like rabid dogs, that is the reason we stay in our place. You could see they could not put our mosque on lockdown. They came here with the force. to see the police, the army, the camp that they could not put our mosque on lockdown by the permission of Allah. to his vengeance, you will eat your throne. And you will let the die, you will not protect, you will not die, you will suffer. Ọ̀rọ̀ ibi tọ́lá ẹ̀sẹ̀ ọ̀rọ̀ ibi tọ́lá ẹ̀sẹ̀ sísá. Ọ̀rọ̀ ibi tọ́lá Oh, he did Ọ̀rọ̀ ibi tọ́lá ẹ̀bàdé. Ìdílé ara níbẹ̀. Yóò máa tọrọ ikú ikú òsì nípa. Òsì ní Allah. And you see, this is the hospital you see. Hmm. And you see the patient. Hear me protect and they do not die. Ayé mi lọ́ the standard of the word that is the illusion to your problem and you neglected the revelation of your Lord. Ó ṣe é ṣe kí n tí mo wí Year 2020, sọ wọn bó ṣe rí Nàìjíríà. Ọlọ́run. Year 2021 àwọn wáyé sọ pé ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni. Sọ tí mo fi lóye nínú ìwọ bàbá náà lè má gbà ní ìsìn lára àárọ̀ ilẹ̀ ẹjọ́ kan máa kọ́ wọ̀ kó wọ́n báyìí. stéètì wo ni lọ́ọ̀tì bọ́ọ̀lùsì lọ́ọ̀tì mo kọ́ wọ́n báyìí. àtàwọn àwọn ọkọ̀ ọkọ̀ máa kọ̀ wà ọkọ̀ máa ń máa ń mẹ́wàá ẹ̀ ẹ̀ nínú ẹ̀ ṣe dà olétò. nítorí ti tò ní níwájú wa yẹ sí ẹ̀ fẹ́ gbọ́. You think about it, what happened in 2020? see 2021, you see how it is growing. You can see and you listen to this every day. You hear the about killing here and there. Every state they keep people. And you can see that is only you. There is no solution to your problem. But the only solution is in your home. That is the revelation of Allah. But you people, you have neglected it. That is all you are doing. That is why they ẹ ti sọ di omi ìsanwó ní ìgbẹ́nipẹ́ yóò lérè ọba tó dà yóò béèrè tó bá fẹ́ bẹ̀rẹ̀ tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní béèrè ìyàwó ìyá gidigidi tó máa fún wa fún ọ fún ikú of human being like water around the world. But I'm telling you, I will surely question you concerning this When Allah's household is mentioned, I will surely, you will surely get your son, because Allah will surely bring upon you calamity upon calamity. Ìyá Abẹ́rẹ́ sọ lóòrò, Masha Allah, káàdì wọn ní ọmọ bọ́lá yìí lọ àti ìtọ́wọ́ dúró. Àyè màmá àdúrà ká olùkà, màmá ká lẹ́kọ̀ọ́ mọ́rọ̀dọ̀ ẹni bá ṣe àìsàn nínú yín, àwọn ọlọ́sọ̀kọ̀ àbọ̀lùwà lórí ìrìn àjò